fún ìbéèrè insha Allah ta'ala lẹ́nu ìgbà tí ọjọ́ kù sí iná náà. ẹ gba àtàwọn obìnrin lọ́tọ̀. báwa lè tún ṣàlàyé wọn fún wa ní nọ́mbà. اللهم وبارك على نبينا محمد وعلى آله وصحبه ìbéèrè oníbéèrè ni pé bí èèyàn bá dénú mọ́ṣáláṣí ó sì bá a pé wọ́n ti kírun jàmá ní mọ́ṣáláṣí náà ǹjẹ́ òun lẹ́tọ̀ọ́ àtúntì kó jàmá mi jọ káwọn náà kí ìrun jàmá lẹ́yìn jàmá ti mọ́ṣáláṣí eléyìí ni wọ́n ń pè ní takraru jamaati fil masjid al ìmá kíjà máa méjì mẹ́ta mẹ́rin àbí jù bẹ́ẹ̀ lọ ní mọ́sálásí ẹyọ kan. èsì lórí eléyìí ni pé gbogbo ń tí yóò bá fa bí à ń pín mọ́sálásí àbí bí ọ̀tẹ̀ gbogbo ń ṣẹ̀rí àìsílámù takò òun ló fi dórí pé ní mọ́sálásí tá a bá kẹ́sìn pé ọ̀tẹ̀ ni wọ́n torí ẹ̀ dálẹ̀ èèwọ̀ ní kéèyàn ọlọ́ọ̀tẹ̀ òun lẹ̀ ẹ̀dá kan kéde yìí náà jẹ́ ìtànìjí gbogbo mọ́sálásí tí ń ilẹ̀kùn wọn kọjú síra wọn títí ń bẹ láàrin wọn bàbá ti rí i pé ọ̀kan ni wọ́n fi ọ̀tẹ̀ bẹ̀rẹ̀ rẹ̀ ìmọ̀ tẹ́lẹ̀ yẹn wá ní ìmọ̀ọ́mù ni àwa náà sì dá ti wálẹ̀ sí pé ẹni bá kan ni ọ̀dà ẹ̀yin jẹ̀mẹ́ yìí náà ẹ máa bọ̀ wáyà yìí náà gbogbo ń tó bá ti rí báyìí mọ́sílùdù dọ̀rọ̀ rí là ń pè nù sẹ̀ríà èèwọ̀ ni kọ́dọ̀ ọlọ́run kọ́ fún anábọ̀ muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run ni àbàdà irú mọ́sálásí bẹ́ẹ̀ tó wáyé lójú ayé anábọ̀ muhammad sallallahu alayhi wa sallam olùwọ́ba fún ọ̀gá wa anábọ̀ muhammad sallallahu alayhi wa láti kírun nírú mọ́ṣáláṣí bẹ́ẹ̀ ńgbòsí pọ́mọlẹ́yìn anábì lẹ́nu kọ̀ọ̀kan wa náà ntọ́ba jófin fún anábùwà muhammad sallallahu alayhi wa sallam òfin ní fáwa náà lórí eléyìí ni àwọn àfáà ti wo ọ̀rọ̀ à ń kí jàmá méjì mẹ́ta àbíjù bẹ́ẹ̀ lọ ní mọ́ṣáláṣí aláṣìlù ni pé ìtọ́jẹ́ pilẹ̀ òun ni pé ìrún wákàtí kọ̀ọ̀kan jàmá kọ̀ọ̀kan ní mọ́sálásí yìí o ẹ̀ẹ̀kan náà ní kí wọ́n kí àṣùbà níjàmbá òun ni ààyè fi wà nílẹ̀ pé kìí ṣe gbàrà bá a bá pẹ̀rùn náà lá gbẹ̀rùn dúró torí ẹni tó ṣẹ̀ṣẹ̀ jí àbẹ̀ni tí ń sàlùwàlá bọ́bá de bóòlù náà bẹ́ẹ̀ kọjá àti náà bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ eléyìí ń lè pilẹ̀ nínú sẹ̀ríà Islam pé ìrún wákàtí kọ̀ọ̀kan o ẹ̀ẹ̀kan náà là á máa kí ní mọ́sálásí kọ̀ọ̀kan àwa ara àwọn ẹ̀rí kan nínú ahadith anagba muhammad sallallahu alayhi wa sallam nínú àwọn ẹ̀rí yìí ìtọ́ka ń bẹ ń bẹ àwọn kan pé nígbà wọn kírun tán ní mọ́sálásí lójú ayé anabi sallallahu alayhi wa sallam àwọn kan tún dé àwọn náà kírun jàmbá a sì ráwọn ẹ̀rí mi nínú sunnah anabi sallallahu alayhi wa sallam tí ń fi hàn ní pé ànábì kọrú nǹkan bẹ́ẹ̀ kọ́dà àwọn sọ̀hábẹ́ náà kọ̀ bọ́rọ̀ bá wá rí báyìí àwọn onímọ̀ wa fojú wo apá kìíní àti apá kejì òun ni mo fi ní ojú tí wọ́n fi wò ó òun wá ní pé àà ah, àjẹpẹ́ ìdí ọ̀bá ní kọ́nu kọ́ ọ̀nù tí ò máa tún máa gbé ẹjọ́ ṣíṣe ẹ̀tàn àwa náà ó fi di wọ́n ní ọ̀la ìlú eléyìí lórin ilẹ̀ nọ́ọ̀rọ̀ àwọn onímọ̀. منهم شيخنا العلامة محمد بن صالح بن عثيمين رحمه الله تعالى أنا وفاته بين أنا وفاته نياه وفاته فرما رارا شيخنا محمد ناصر الدين الألباني رحمه الله أنا يتوتر إعمال الدليل أولى من إهماله كان لو له قوة الشريعة كان لو أباك كابي أباك لمن ìlú ẹ̀rí ìṣẹ̀lẹ̀. àdáwà bíi ìfọ̀tẹ̀ ìmáàmù bíi ìfẹ́ pín mọ́sálásí sí méjì tí ọba ti níyàn ń nú ọ̀la ìfí kéèyàn sojú kòkòrò pé a ah, tani ọbẹ̀ mi náà kí jàmá kájọ kí i bàbá sì ti wá mú lọ́wọ́ pé lápèjúwe ẹni abá ti rí pé ní dòdòdúmọ́ àbí láàrin ọ̀sẹ̀ kan a ka ọmọbìnrin tí ń dájà máa ti ẹ̀ kí bí ẹ̀mẹ́ta ẹ̀mẹ́rin láàrin ọ̀sẹ̀ kan bí gbogbo mọ́sálásí bá kọ̀ fún rẹ ní bẹ́ẹ̀ kọ́ kọjá ìmáàmù nìkan wọ́n lẹ́tọ̀ọ́ rẹ̀ torúlùwọ̀ torí ẹ̀ ní a dá mọ́sálásí ilẹ̀ nítorí yìí hàn ìtumọ̀ mọ́sálásí ni kẹ́nu ọ̀sọ̀kan kí àkójọ wà láàrin mùsùlùmí èèyàn wá pẹ́ àbí ó sùn ọpẹ́ kó tó jí àbí kó tètè rómi àlùwàlá wọn wá pé méjì mẹ́ta èyí wọn láìsí àmọ́ gẹ́gẹ́ bí mo ti gbogbo ẹni tí a bá ti kẹ́fín pé a ah, nǹkan mi ń bẹ ń bi eléyìí ìmọ̀ èmi ọ̀fẹ́ kírun lẹ́yìn rẹ̀ ni ẹjọ́ kíjẹ bọ́ bá kíjẹ tán èmi náà bọ̀ wájú fún yín gbogbo eléyìí kò bá a mú gẹ́gẹ́ bí ìlànà ànábì Muhammad sallallahu alaihi wa sallam wallahu wà lẹ́rù ẹ má jẹ́ mọ́ kàlẹ́ jẹ́ fún ọmọ bá lẹ́rù ó yá ìgbò ẹ Thank you ẹ̀sìn kò lẹ́rìn nínú agbọ́dọ̀ béèrè ìbéèrè àfa ni pé bẹ́yàn bá wà níbi iṣẹ́ kan iṣẹ́ tí wọ́n sì ń bẹ́yàn bẹ̀ ni pé iṣẹ́ tí ń gbowó oṣù fún ká bẹ́ẹ̀ tí wọ́n ń sanwó oṣù fún ni pé ìwọ jókòó yàn yín gbogbo ẹni ọba wa tó lóun fẹ́ kéde máa gba owó lọ́wọ́ rẹ̀ òun tí ó kéde hmm? tọ́ba mọ lórí báwọn àfa sẹ́yìn òsì ní ọ̀nà míì tí ọmọ fi jẹ àláàlú èyí wọn láì sí ń gbègbè tí ń gba owó oṣù rẹ̀ sí mi ètò dájú ni pé kéèyàn má bá wọn lọ́wọ́ sí máa polo gbogbo nítorí bá kó tọ́ lọ́hùn àmẹ́lẹ́nu bí ti wù yìí àwọn àfáà máa fojú wo pé ní pàtàkì jùlọ nítorí báyìí pé ní tó mú yàn jókòó kọ́hún àtàwọ̀ ni nǹkan kínkínní ni lápèjúwe bóyá ń gbà tó bá gba owó polo mẹ́wàá ọ̀kan náà ní jẹ́ irú eléyìí ń bẹ wọn ní irú eléyìí yóò sáfà ẹ ó ṣe ṣe ká mójú kó nígbà tí èsì pé torí gan ìjókòó fi dáa ní pé bí irú sẹ́bẹ̀ bá ti tọ́ sí yàn tí ẹ̀mí yàn máa ṣe bákan bákan ọmọ wa tẹ̀mí kalẹ̀ ń jẹ òkú ẹran nù ẹ̀rí ìtọ́wá burú jù bẹ́ẹ̀ lọ lọ gbogbo ọmọ mùsùlùmí ṣe ń dárú ẹ̀ wò ọlọ́mọdé kọ́ ká mọ́ wọn lọ́wọ́ ọlọ́mọdé kọ́ ká tẹ búmẹ́nì kọ̀ọ̀kan wa náà lọ́wọ́ kò síbi ó ti wọ̀ rárá kọ́mọ mùsùlùmí ó torí pé òun ṣiṣẹ́ nílé rédíò àbí lé tẹlifíṣàn àbí nǹkan kan wọ́n wá gbé ìkéde fún un nígbà tí wọ́n wá parí ìkéde jésù ní olúwa ọmọ mùsùlùmí náà wá ń èmi mi gbọ́ gbogbo ọmọ mùsùlùmí tí ń bá ń bá wọn ti ń yòrè sí ìmọ̀ ní torí ẹ mẹjẹ asanra wa lákùn bínú kún ìwọ gbà pé òun lolúwa ẹ ẹ mẹjẹ ọ̀rọ̀ ọ̀rọ̀ aré o ọ̀rọ̀ ti ń jẹ́sìn kìí ṣe kíni kìí sọ ọ̀rọ̀ aré èmi ti máa sọ àwa làá máa làá máa ẹ ẹ àwa làá máa dáràn wa òfin tá ń lo nàìjíríà yìí ní nàìjíríà ti àwà yìí kò sófin kan tó pé wọn rẹ bí owó ń tọ́ ta ko ẹ̀sìn rẹ kọ́dà bọ̀ bá ń ṣiṣẹ́ ah, ẹ̀dàkùn ẹ̀sìn kìíní yìí bọ́ba ti tó ọba ti jẹ́wọ́ àwọn ìkéde báyìí mr john ń bẹ bí wọ́n bá gbé yìí tí wọ́n fi dápọ̀ ànábì wá kún ó ti wọn náà àmọ́ àwa ọ̀mẹ̀sìn wa débẹ̀ ẹ̀yà la sọ ohun tí ò burú púpọ̀ àmọ́ ó burú ó kọ́ búburú. ó lé ó lé ó lé gun àyàn kúrò ní ìsìláàmù yányá ní ẹ bá ti ń wí nǹkan tako láìláha ìlọlọ muhammadu rasulillah sọlọlọ sọdọ fún gbogbo ẹni ọba léèyàn tí ń ṣe wú bẹ́ẹ̀ tí ọmọràn tó ń dá ẹ lọ wí fún wọn o kò sì sí ẹsíùsì kan kọ́dà ní òfin nàìjíríà wọ́n lọ ń dáràn bọ̀rẹ̀ lọ́rùn òfin nàìjíríà ní pé ibi iṣẹ́ ni ilé ìwé ni ilé ẹ̀kọ́ ni ẹnìkan ò gbọ́dọ̀ tú láàṣì rẹ ṣe ìtọ́tako kínni ìtọ́tako ẹ̀sìn rẹ ṣe wọn ò ṣe tó bá wọn. àwa ní ojú ńgbà míì àìmọ̀ ńgbà míì àìka nǹkan kún nígbà míì ẹlòmíì máa fi dáràn bọ̀rẹ̀ lọ́rùn o gbogbo ti jẹ́ nu àfa ọlọ́run yóò ṣe àkóyọ gbogbo ẹni ó wà ń bẹ àmọ́ táwọn náà mọ̀ o ọlọ́run tó ń alẹ́ àlẹ́ mi. èèyàn jẹ́ àlásàrì kèéká lásàrì ó sì wọ mọ́sálásí ọba àwọn kí magrebi lọ́wọ́ ó sì ti yé pé àìkí magrebi ká tó kí àlásàrì tọ́lẹ́ lómi ọ̀mọ́ o yọ sáré bá wọn kí magrebi wọn tán ní ọba wa yá yọ wá kí àlásàrì kan wọlé bẹ́ẹ̀ o àìkí magrebi ṣáájú ẹ̀yìn kí á sèrè ṣáájú gbóhórì àmọ́ sòrò yẹn bọ́lọ̀ ti sò. ìbéèrè àbá wa ni pé irú ntọ́pọ̀lọpọ̀ wà á dá lọ́gbọ́n ni pé tí màá mú tó ṣe òun ti da tòun <laughs> wàràwàrà ní ẹ̀yìn rẹ̀ nígbà ọba fi kí rágàkejì òun ó mẹ́rin tòun òun ọba ẹ̀yin náà ti rí i pé àkọ́kọ́ ńtọ́kọ́ wọ́ńbẹ̀ ni pé ní nínú orígun pàtàkì irun òun ni àtùmọ̀ní náà téèyàn farabalẹ̀ nínú tí mò ń lálàáfíà nínú tó lè wó òun ni òun là nàbọ Muhammad sallallahu alaihi wa sallam arákùnrin kan wọlé ó kí wá àwọn ọrùn bẹ́ẹ̀ òun àlàalàjẹ ń sáré gánkọ ọwọ akitan yóò máa lọ anabi ní irji fasalli fa innaka lam tusalli padà lọ kírun irun kéyìí tó kírun ó ti kírun arákùnrin bá tún padà bó ti kí lákọ̀ọ́kọ́ náà ló tún kí òun ọ̀mọ aláìda gbọ́pọ̀lọpọ̀ náà ti ń kí lónìí ẹ̀ka ọdún dèmí ọ̀pọ̀lọpọ̀ náà ní í ṣe bẹ́ẹ̀ lónìí àṣẹjú mélòó ẹjọ́ ẹjọ́ dúró wa gbogbo ẹni tí máa ń kírun òun bẹ́ẹ̀ níta ànábì wínú ànábì ní ẹrú jẹ́ fasọ́lì fa ìnáka làmùtòsọ̀ padà lọ kírun ó tí ì kírun arákùnrin yìí wá kí bẹ́ẹ̀ bí ẹ̀mẹ́ta nígbà tó wá jẹ́ pé kèsẹ́ ni ti ń tan orí ààrẹ kókó wá lọ bá ànábì sọ̀rọ̀ sọ̀rọ̀ nígbà tá ànábì tún wí bẹ́ẹ̀ fún lẹ́ẹ̀kẹta òní fọwọ́ dáàrí láà ó sínú ọ̀gá ìrà òun ọ̀ma kí jù bá wọn. bàbá ni wọn máa kí nígbà ọgọ́rùn-ún bóun ti máa kí nu bóun ti máa tó nu. nígbà wọn ànábì náà ànábì ti bínú sọlọlọ ọsọlọ ànábì ògú ànábì anábà ibẹ bọba tẹsán tó fẹ kírun ibẹ la ànábì ti wá kọ ànábì ní bọba kírun ó dúró títí tó fi farabalẹ̀ pé a ìdúró lélẹ́yìí kì í ṣe dúró àǹtí rú díẹ̀ ànábì ní bọba rú atatuma ina rọọkì ó rí pé a rùkú rẹ yìí ó ti ó ti rùkú dáadáa anabi wa kà fún bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yẹn bá fẹ́ kírun ẹrí ìtọjẹ burú ní àwọn àrùn táwọn kan sọrí mọ́lẹ̀ yọ sáré dìde kò ní jókòó yóò tún kárí gbogbo àwọn eléyìí kan sànú yẹn ni o kọ wọbi kankan o dànù nípa báyìí nù tí èèyàn fi pé pé sáré dá bá wọn. ẹ̀kejì wá ni pé nínú èèwọ̀ míì tó tún wá èèwọ̀ alákọ̀ọ́kọ́ nù èèwọ̀ kejì ni pé èèwọ̀ ni kéèyàn máa kírun méjì mọ́sálásí wọ́n ń kírun kan wọ́n tún kí mi èèwọ̀ ni anabiwa muhammad sallallahu alayhi wa sallam kò fara mọ́ bẹ́ẹ̀ kódà kò fara mọ́ kéèyàn wà mọ́sálásí wọ́n máa kírun kí wọ́n wá wọlé ẹlòmíràn lèmi ti kírun tèmi yọ wá lọ mú áńgù kan mọ́sálásí yóò dòkó anabi kọ̀ yóò náà ọ gbọ́dọ̀ máa ṣe nǹkan kan tó yàtọ̀ sí táwọn àjàmá mọ́sálásí ń ṣe àbí àìjẹ wa mọ̀kànmọ̀kàn ẹlòmíràn máa sọ tẹ̀sùbá kàrà ibi tí wọ́n ti ń kí jàmá lọ́wọ́ pé òun ṣe kíní kan lọ́wọ́ ni gbogbo eléyìí wà láàyè ní àbá gbọ́ ìsìláàmù yé o ìsìláàmù tọ́lọ̀ ń sọ̀rọ̀ ànágbà muhammadu sallallahu alayhi wa sallam ànágbè kọ kí wọ́n máa kírun lọ́wọ́ máa ṣe nǹkan mí ní mọ́sálásí ní ọ̀rùn jàmá kódà kọ wá jọ yín wọn ànábì yín dúró àwọn ẹni bẹ́ẹ̀ pé bọ́ dìgbà míì kọ́ wọn láwọn ti kírun ni ànábì yín bẹ́ẹ̀ bá ti kí ẹ wà á tún jọ yín wa yọ ọmọ ẹjẹ náà fìlà fún yín èyí ò ní kọ́ wa lẹ́kọ̀ọ́ pé èèwọ̀ ẹlẹ́ẹ̀kejì ń bi ìbéèrè àfáà ni pé ìmáàmù ò lè máa ṣèkan kí wọ́n máa ṣèmí kí wàá ní yóò ṣe òun náà láti yan fún wa yìí yóò jọyìn ni òun ọ̀dà níyàn pé tọ́ òun fẹlẹ́ yìí yan torí pé èèyàn gbọ́dọ̀ tún magrebi ṣáájú bọ́nba wa sálámà kí ni ó ṣe asiri tiẹ̀ bọ́nba sálámà asiri tiẹ̀ yọ wá kí tiẹ̀ ọ̀nà kan nù. míì àwọn ọ̀run tó bá ikọ́ bára wọn mo tí ò ní dàrú mọ́ èèyàn lójú bọ́yá àlàáfíìrì wọn kí lọ́wọ́ zuhuri ó lè dà níyàn pé alátàrí ni màmú yìí ń kí o àmọ́ dórí lèmi ń kí lẹ́yìn rẹ̀ èyí náà bá a mú láwọn ọ̀run tí ọba ní dàrú mayà lójú tí èèyàn wá ní ma bí ó ti yàn án di alátàrí àti magiribi tí ó fi wá di pé àwa máa kí kùkùkì àmọ́ èyí tí ọba ní dàrú mẹ́rin mẹ́rin èèyàn lè yàn ọ lè dàníyàn bẹ́ẹ̀ pé dórí lèmi ń kí o òun sì ń kí àlàáfẹ́rù bọ́ bàbá sálámà kí ló ṣe ìgbà wọn ni wọ́n ṣẹ̀ṣẹ̀ wá kí aláṣàrì jẹ ní kúkúrú àwọn ọ̀nà ní sẹ́yìn lè tó lè gbà ọlọ́ọ̀kú sáánà àlà ẹ béèrè lọ́dọ̀ àwọn obìnrin tí wọ́n bá nílò ọlọ́wọ́n fún apá alẹ́ kan dáadáa ó ti wà nù ètò tẹ́lẹ̀ pé bàbá ti bá béèrè débì kan á tọ́pù béèrè ọ̀rọ̀ yìí náà ni àbára wa sọ. fáwọn tí ọláǹfààní àti wà pẹ̀lú mi ń dèdè àná láyè kan àsọ̀ǹbẹ̀ náà mùsùlùmí lánìyàn pé lónìí náà á bára sọ torí ń kan gbogbo mùsùlùmí ni kan wá àfẹnitọ́ba lànàbí ọkàn sọlọ́mọ ẹni ọba ti lànàbí ọkàn ó sì mọ̀ pé àtàwẹ̀ zaka àwọn òwúlò má lọ́rẹ́ ni ọlọ́run rántí wa nù. sallallahu alayhi wa sallam. nípa báyìí gẹ́gẹ́ bí n ti àfàwí àkọ́kọ́ náà ni pé àgbẹ̀nì kankan márùn pé afẹ́dàkùn bọ́lẹ̀ ti wo fíìmù wẹ́bsáìtì wo lọ́wọ́ àìjẹ́mi náà wò ó àgbẹ̀nì kankan márùn mọ̀wùlẹ̀ wò ó aburú ni ntí ọ̀dà ni wọ́n kọ́ ń pa anábọ̀ Muhammad ìròyìn tí èké ni wọ́n àmẹ́lẹ́ yóò lè túnrùn kan lẹ́yìn alára nẹ́bùwà muhammad sọ́dọ̀lá ọ̀sánà ẹni tí ọ̀tá gbà pọ̀ ga ni lè ń lé ọ̀rẹ́ èyí ń àtọ̀tá àtọ̀rẹ́ ànábì lọ́gbà pátájú ni sọ́dọ̀lá ọ̀sánà èyí náà ní ń bí àwọn ọ̀tá tó nínú inú àwọn ọ̀tá ọkùnrin kan tó ń pè ní michael hart ọmọ èbó lòun náà historian ni òun tán àwọn tí máa kọ́ tán ọwọ́ alóhùn ní bójẹ́tì kan pé àwọn nùtàn táwọn mọ̀ yìí bí àwọn mọ̀tàn dé yìí òun fẹ́ wo àwọn wo ni the most influential personality àwọn tí wọ́n la pàǹgì sí ayé ọmọnìyàn láti gbà táyé ti ń dáyé òun wà ráǹkì wọn bó ń bá wo ìgbésí ayé tẹni irú pa tó kó irú orí pa dáadáa tó ní a ìwọ̀n kínní ipò kejì ọwọ́ àtò bẹ́ẹ̀ ọ̀sà àwọn ọgọ́rùn-ún látàrí ànábì adama títí di ìgbà tó ń gbáyé alẹ́ ìsọ̀lọ́tò sọ̀lá nígbà tí ọ̀pẹ́ pọ̀pẹ́ yìí ni o arákùnrin yìí ẹlẹ́sìn kiri òní nínú àwọn tí ó rí i pé wọ́n lapa jésù náà bẹ́ nu wọn ànábì isa alẹ́ ìsọ̀lọ́tò sọ̀lá pọ́ọ̀lù náà bẹ́ nu wọn àwọn tó tún lapa lọ́nà àtàyé náà bí àwọn tó já máa rí inú náà ìtàn newton gbogbo wọn náà wọ́n bẹ́ẹ̀ bẹ́ẹ̀. ẹni ọkọ ẹni ọkọ gbé pílẹ̀nì wa gbogbo òun ò fi gbá kan bọ̀ kan nú bí a eléyìí o ó yí gbà padà sí dáadáa ọwọ́ ato gbogbo ẹ̀ tán olóhùn ọ̀rá ń kí wọn ipò kínní ipò kejì ìwé yìí ń bẹ tí wọ́n di one hundred ni wọ́n ń pè kìí sọ̀rọ̀ abẹ́lé àbọ̀rọ̀ ọ̀rọ̀ pọ̀fẹ́ the by Michael Hart ọwọ́ àrò lọ rò lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ìrònú àti ìwádìí ọlẹ́ni ó ṣe pò ni Muhammad sallallahu alaihi wa kò torí ẹ̀gbà ìsìlámù o àmọ́ pé àà gbìyànjú bá ní bọ́nà ọlọ́mọ́ra mẹ́ẹ̀ẹ́dá ká má fi tẹ̀gàn kún kóun ó fi kún ká fi tẹ̀gàn a ànábì lọ́gà gbogbo ọmọ nìyẹn sọlọ. ṣé èyí náà tó pé ẹnìkan aṣèrè kan wàá wí nǹkan kan pa ànábì èyí wọn wàá tó nǹkan lára ànábì kálà kò lè rí bẹ́ẹ̀ sọlọ lọ́hùn àlẹ́yìn òṣèlè nípa báyìí àkọ́kọ́ nìyẹn ìwọ náà bí wọn bọba tí wàá gbọ́ tọmọ ìyá rẹ mùsùlùmí ti ní wọn wí ní tí ọ̀dà ń pa ànábì nínú tí ọ̀dà ni tí ìwọ náà gbé mi náà fẹ́ rí gbé mi náà àkíjẹ́ mi náà wúrí pé kò sí àǹfààní kan bí kò rí yóò tún bá òun ló jẹ́ sí i ní bọ́ bá jẹ́ mùsùlùmí gidi bẹ́ẹ̀ bá jẹ́ kẹ́ni mùsùlùmí gidi àmọ́ èyí tí yóò dùn ọ́nú ni irú ìta wí pé ní arákùnrin yìí àwọn tó fi eléyẹ nìkan ọ̀gẹ́ ẹ̀ mọ̀ wọ́n àwọn tó èèyàn mọ̀ gan ní àwọn ọ̀gá wọn ni wọ́n lọ́gàá lànàbì yìí sọ́lọ́lọ́ sọ́lọ́ bí àwọn tiẹ̀ wá gbà lọ́gàá bí wọn ọ̀gá lọ́gàá ọ̀gá àtiwá ni sọ́lọ́lọ́ sọ́lọ́ aṣáájú gbogbo ọmọ anabi adama là nabi ìkẹ́ ọlọ́run tọ́lọ́run rán sáyé là nabi Muhammad sallallahu nípa báyìí sábú yìí fún gbogbo mùmìnì nǹkan kan ọba anabi o kò sì lè bá sallallahu alaihi anabi lọ̀gá lánàá òun lọ̀gá lónìí òun lọ̀gá lọ́la títí dàlí kìyàmà kódà òun lọ̀gá lálí kìyàmà ana sayyidu waladi adam kódà lálí kìyàmà òun lọ̀gá sallallahu alaihi wasallam àmàdánwò tí ó ń ṣẹlẹ̀ ni pé àwa ni ká tún dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run iná ẹ̀sìn ń gbàgbó rẹ̀yìn ń lo èbó ìwọ̀n ń lo òkè láwọn bòmíì lágbàáyé ibi tí pọ́blẹ́mù wà ní. sẹ́rí bọ́bá ipá lẹ́bi tí wọ́n lẹ́nu gẹ́gẹ́ tó jù báyìí lọ sí ni wọ́n kàn án <laughs> lọ́mọ tó jẹ yóò bí wọ́n tó jù báyìí lọ di túùtù nù. No tí wọ́n bá ṣe ń tó jù báyìí lọ ń pa ànábì Ìsá ṣẹ́jẹ́ àníyàn torí pé àwa ni ká dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ẹ̀sìn wọn ọ̀pọ̀lọpọ̀ bí wọ́n ti ń kírun nílùú èkó ní ìsìn chọ́ọ̀chì ni wọ́n tà ní ìsẹ́yìn lówó máa làgò kan kí ló ń fẹ́ fi àwọn ọ̀rẹ́ ayé ẹ̀sìn mọ́ ẹ lọ bí àwọn ti ń gbé bẹ́ẹ̀ ẹ̀sìn ń gbó àjòrè yìí ọlọ́run sì lẹ́sìn ọmọ lọ wájú láwọn àpapọ̀ mi láyé èyí ò ní òjé káwọn ọmọ wípé à ní mà tẹnu bá muhammad sallallahu alaihi à bí ìgbà ó ju kẹta mùsùlùmí lọ sẹ́rí bó ti rí láre mi àti wọ́n àwọn òfin lẹ̀ kọ̀ọ̀kọ̀jọ́ kọ̀jọ́ níbi àwọn bá ìgbésí àlàáfíà ń wọ̀nù gbogbo ẹni tó pé ní ìṣesí wọn lọ́fẹ́ máa kọ́ tiẹ̀ náà padà débẹ̀. eléyìí ni ó fa gbogbo wàhálà tí ń ṣẹlẹ̀ yìí torí pé lódodo olórí amẹ́ríkà bí ó ti ṣẹlẹ̀ obama ẹni ọjẹ́ wazira kàrídíà secretary of state wọn gbogbo wọn ni wọ́n sọ pé àwọn ọmọ nǹkan kan pa fíìmù yẹn ní gbọ́ lẹ́nu wọn lórí tẹlifíṣàn pé àwọn ọmọ nǹkan kan nípa ó sì hàn bẹ́ẹ̀ lóòótọ́ àwọn fíìmù abẹ́lé ni ẹ máa àwọn fíìmù kan tí wọ́n ta sọ síbi kan tí wọ́n ó ṣe kèé sà wọn wọ́n máa ń pè wọ́n ní low budget film irú rẹ̀ làwọn fíìmù yìí àwọn tó níṣẹ́ bú lọ́kàn fẹ́ ṣe kódà lánàá tàbí jẹta nínú àwọn obìnrin tí wọ́n lò tọ́ àfinú fíìmù yìí ọ wípé lẹ́yìn ìgbà táwọn rìkọ́ọ̀dù kan ni wọ́n chẹ́ǹjì kìíní kò sí ní ń gbé muhammad ní ó kọ script tí wọ́n gbé láwọn lọ́wọ́ róòlù tó ń pè mbẹ ẹ̀fọ́ lẹ́ni tí wọ́n ní àwọn fi ń ṣe kódà òun náà ló rán pẹ̀jọ́ nísìnyí pé ọ̀tọ̀ ni tí wọ́n láwọn rìkọ́ọ̀dù ọ̀tọ̀ ni tí ní kúkúrú àwọn aṣèrè kan lọ́wọ́ àǹdí rẹ̀ kódà àwọn ti mú lánàá torí wọ́n ní. ẹ̀wọ̀n lọ́wọ́ àtẹ́lẹ̀ wọn ẹ̀jẹ̀ júlẹ̀ ní òdodo ní ẹ wá máa wo ibi táwọn náà ètètè mojú ọrọ̀ tí ń dá náà lẹ́nu ibi ọ̀rọ̀ wà àwọn náà ní tètè sọ lọ wọn wá ní tilẹ̀ mu wọn mu sí àmọ́ nígbà táwọn lẹ́wọ̀n ní àbí nǹkan òfin lo íńtánẹ́ẹ̀tì fọdún márùn ó ti ta kò máa wọ̀rọ̀ sẹ́gbẹ́ yìí wọ́n tún máa bímú mi nínú bí pé má lo íńtánẹ́ẹ̀tì ọdún márùn-ún èyí ń lọ ọ̀ràn lọ́dọ̀ tìyín gbogbo ikọ́ dákalẹ̀ tẹ́ ẹ fi kọ́ra àwọn ti lùsì àmbásádọ̀ wọn inú sí àwọn kan bí àmbásádọ̀ tí ò mọ́wọ́ tí ò mẹsẹ̀ léyìí tí ìsìláàmù ọ̀ràn wọn káwíyìn náà ìsìláàmù ọ̀ràn yẹn pé kéèyàn ọlọ́mọ ẹ̀ ń tí ọ̀sẹ̀ o wọ́n náà fi rora rẹ wò gba àwọn tí ń ṣe jẹ̀lí ní amina bá pàpà tí wọn náà wà lọlẹ lárúbá tí wọn gbé sọmọ nàìjíríà ni ọ ẹyin náà ti jẹ ní bó ló ti rí lára jẹ náà èmi ọmọ ó lè mi èèwọ̀ ní ọ̀nà òwì bó ti rí nù islam ìtẹ̀sìn kákan máa dà nǹkan rú máa wá sun ilé onílé máa gbẹ̀mí ẹlẹ́mìí gbogbo ẹni ẹ̀mí rúbẹ́ bá bọ́ yóò rò pé ọlọ́run lọ́wọ́ ni yóò jẹjọ́ láti fi yá mọ́ o islam ò béèyàn bá mọ̀ kọ́ wájú o ẹ̀rọ wa nílẹ̀ àmbásádọ̀ kan gbèsè ìlú rẹ̀ wọ́n ti ṣe fíìmù ọ̀yẹ kọ́ńbà ọ̀yẹ ọ̀bá ah, àmọ́ àmọ́ à ń fàtìkù ní sọ gbogbo ẹni ọba láǹfààní àti sọ́ńbò míì náà àwọn ọ̀gá wọn lu èbó náà kí wọ́n máa sọ̀rọ̀ ń bi ọ̀rọ̀ lọ irú ìjọ wí lánàá yìí náà ẹlòmíín bẹ tára tí wàá balẹ̀ yìí bóun bá gbọ́ lánàá yìí nísìnyí kọ́dà wọ́n tún bu fẹ́ẹ́ dúró sí kìíní òfin íńtánẹ́ẹ̀tì ni lẹ́yìn mójútó ọ̀kan yín gbogbo yìí tó ṣe yìí tọ́ra àwọn mójúwú ẹ̀sìn ọ̀jẹ́ nǹkan kan lọ́dọ̀ tí wọ́n má àwọn ọ̀mọ̀ pé ẹ̀sìn máa táyàn la báyìí ní kúkúrú ntọ́tẹ̀lẹ̀ nù tí wàá ní ipò ìsìláàmù ipò ìsìláàmù náà láti níyàwó òun ni pé gbogbo ẹni tí ìmánì bá kù lára rẹ̀ tí èèkàn yẹn yẹn ara gbọ́dọ̀ sáwọ́ ẹ̀yin ọba gbọ́ gbogbo eléyìí tí yọ tara jẹ́ ọ̀tẹ̀ àbí tí ń gbé wàhálà àwọn nínú náà pọ̀ à ń fi èsì ìsìlámù rẹ̀ wọn bu anabi wa muhammad sallallahu alaihi wa sallam wọn parọ́ mọ́ anabi wọn ṣe fíìmù tí ọ̀tá ló kọ́ anabi sallallahu alaihi wa sallam gbogbo mùsùlùmí lọ́gbọ́dọ̀ dùn a sì gbọ́dọ̀ tara gbogbo ọ̀nà téèyàn bá sì fi lè fẹ̀ dún ọkàn rẹ̀ hàn lọ́gbọ́dọ̀ fi hàn àmọ́ o mùsùlùmí ni ẹni tó ní ilẹ̀ fọ́nà bọ́ bá bínú náà ìsìlámù kọ́ bó ti bínú fọ́nà bí wọ́n bá fẹ́ dùn ọkàn hàn òfin bẹ́ẹ̀ pé bẹ́yàn ti fi ẹ̀dùn ọkàn hàn ní. inú òfin ìní ní alukur'ani ní wàlá ayéjìrì mánàkún ṣànà àánú kọ́wmin àlá àlá tàdílù ẹ̀dílù wà àkọ́rọ̀bù lè takọ̀ ẹ̀ òbí ìsìlámù ti dáa tó ṣànà àánú ọ̀tẹ̀ ìbínú ní gbẹ́bẹ́ẹ́ ọlọ́run ní ìbínú ẹnìkan ìbínú àwọn kan ẹ̀ṣẹ̀ táwọn kan tẹ̀yìn àbẹ́nìkan kò gbọ́dọ̀ wọ́ yín débi ilẹ̀ tàbùtì wàlá ẹjọ́ ìmọ̀nàkún ṣànà àánú kọ́mìn àlá àlá tàdílù ẹ̀ẹ́dínú huwa aqrabu lit-taqwa kẹ́ẹ̀tẹ́ déédéé kẹ́ẹ̀ mẹ́tàbùtì òun ló súnmọ́ bẹ́ẹ̀ wọ ọlọ́run òun ni pé àwa pàdé ọmọ ìbò kan lọ́nà ní kọ́rọ̀ àwa mú anyi lọ́rùn àbá anyi ká gbogbo yín wọ̀ bá mú o ìwọ náà fi rora rẹ wò bá a ti wí lọ́daràn kan náà bá tilẹ̀kùn mọ́rí lọ́rin àyín tí ń dáràn tó wá gbé sórí íńtánẹ́ẹ̀tì tó wá yọ sí kò tí wọ́n ní sọ́mọ́ lọ́rin yọ bó o ní ti rí lọ́kàn tiẹ̀ náà ìsìláàmù ti kọ́ wa lẹ́kọ̀ọ́ láyé jèrè má nàkún ṣàlà àánú kọ́wọ́mí àlá àlá tààdùrù gbogbo ẹni tí kò mọ́wọ́ kò mẹ́sẹ̀ ètò wọn sọ olórí ìlú wọn sọ ẹni ọjà sojú wọn sọ pé àwọn tó sì máa ń pa bí wọ́n ti ń gbégbé ayé fíìmù wọn náà sọ pé irú àwọn fíìmù yẹn nìkan kàn tilẹ̀kùn máa wọ́n ń dẹ́rù ẹ̀wò nàìjíríà náà pé íńtánẹ́ẹ̀tì sì ni ọba ti dùn sórí inú yàrá rẹ̀ náà ló ti tilẹ̀kùn mọ́rí èyí wọn wàá pé kí mùsùlùmí wá sínú àwa máa sun ilé onílé máa sun mọ́tò mọ́tò máa pa ẹni tí ò mọ́wọ́ tí ò mẹ́sẹ̀ gbogbo ẹni tí máa ń dẹ́rù eléyìí wo ọ̀rẹ́ di ìbéèrè o ọlọ́run ọ̀ràn yẹn báwọn o mo rò pé eléyìí ni ipò tí ìsìláàmù ọ̀ tara ọ gbọ́dọ̀ gbọ́ ẹni tí ọba dùn sọlọ yẹ ìsìláàmù rẹ o ó ti tán yín ìmánì ti tán yẹn yẹn lára rẹ nù bàbá wa dùn yàn kẹ́ ẹ wá rántí pé mùsùlùmí ló ní pìlẹ̀ kọ́dà ìbínú òfin bẹ bó lè ti bínú afẹ́fẹ́ dùn ọkàn òfin bẹ ṣe wá ṣe pé ká máa wá da nǹkan rú mọ irú eléyìí tá à ń àwọn eléyìí náà jẹ́ dáhùn sí ọ̀rọ̀ àfa àti táwọn àfa àlágbáyé sọnù lánàá lánàá níbi aago yaago mẹ́wàá sí mọ́kànlá Nigerian time èmi láǹfààní àti gbọ́rọ̀ tí inú àwọn àgbààfà oṣùnà tá a fà béèrè oníṣẹ́fẹ̀ Abdulaziz alu sheikh àwọn àgbààfà àtàwùjú lónìí rọrọ tá à ń sọ yìí náà ni wọn sọ lánàá pé báwọn àti èrè kan bá wù àwèrè ẹyin náà má wù àwèrè o torí pé yọ wà á dàbí ìgbà pé pé kankan náà ní níyìn ẹ ẹ dákun ẹjẹ awi fún gbogbo ọmọ mùsùlùmí o léyìí tó wá bá wa mú ń bì í ẹlòmíì lè wá fẹ́ bèrè jọdá ọ̀nà wo lèmi náà fẹ́ fi fi tara hàn èmi lọ́nà kan tí mo pa àwọn èèyàn lánàá ìwọ náà lè ronú mi níbi ayé rọrùn dé lónìí léèyàn bá níbi ímeèlì American Embassy ó rí ẹ̀yin náà bọ̀m̀báàdì wọn pẹ̀lú ímeèlì àwọn ẹranko àárín yín ẹ máa mú wọn so o sì kí wọn pé ambassadọ yín àwọ̀ lọ́wọ́ sí pípa rẹ̀ àmẹ́yìn náà máa mọ ọ̀rọ̀ tí ẹ máa kọ̀ torí ńgbà léèyàn dárò ọ̀ràn báyìí wọ́n wá ní ṣe ń lẹ mú fún iná náà pé àwọn ní ọmọ lò íńtánẹ́ẹ̀tì ni o fún ọdún márùn-ún bóyá ó ti gbọ́ ọ̀tà fún un gbogbo àwọn ọ̀rọ̀ tí ọmọ bí àwọn ẹlòmíì nínú yìí sẹ́yìn ló ti jẹ́ gbà ọ̀la àwọn náà jẹ́ gbà ẹ àbí kí a máa gbé freedom of speech freedom of expression kò sí freedom tó dé di kéèyàn lọ ló èbó nísìnyí ẹ ọwọ́ á lọ irun tí wọ́n yà ń pa nẹ́bí yìí lọ́ọ́ yà ń pa obama bí ọba ní kí lẹ́jọ́ ẹni freedom of uh, speech freedom of expression gbogbo ọ̀rọ̀ táwọn náà máa sọ ẹja fún wọn là pé ẹ̀yin náà lẹ̀ ń gba àwọn àṣìírí inú yín àwọn aláìgbádùn inú wọn ọ̀rọ̀ tí wọ́n ń gbọ́ lẹ́nu àyìn ọ̀gá wọn ní ń gbó wọn láyà pé bàbá ṣe é kò sí jọ́ tẹ̀lẹ̀ ńgbẹ̀yàn dárú ọ̀ràn tó tó tó dá wàhálà lẹ́ gbogbo ayé báyìí tá a láàmú fún mọ́ lo íńtánẹ́ẹ̀tì kí lọ́ọ́ jọra wọn so gbogbo àwọn nǹkan báyìí àwọn náà sì ti realize ẹ̀ àwọn olórí wọn náà sọ pé àwọn ò faramọ́rù tó ṣe yìí o àmọ́ àwọn òrùpọ̀ yẹ kó bí kó bí àwa náà gbà bẹ́ẹ̀ kọ́ yẹ kó bí àmọ́ eh, yorùbá tabayaka kòwe yorùbá fún wọn lé ẹni ó mérè tẹ àbí ẹ ló mú gbẹ̀gì sàn ẹsẹ̀ wà bá mùsọ́lì pé eh, ẹran tó mú èrè jẹ òun ló mú gbẹ̀gì sàn kọ̀tẹ́ àwa náà lọ́rùn wà láì kọ̀tẹ́ wa lọ́rùn pé wọ́n ń pa ẹni tí ò mọ́wọ́ tí ò mẹsẹ̀ àmọ́ ká kó àwọn náà là ó tó gẹ́ fúnba tí ẹnìkan tí ọ̀gbádùn bá ti wí nǹkan kan pa nẹ́bí àbí nípa ìsìlámù ẹ lóyún freedom of speech bẹ́ẹ̀ bá bá ṣe parọ́ tanra lókù nílùú òyìnbó lónìí àwọn ibìkan bẹ tó ẹ pé níbo ọba sọ̀rọ̀ ń pẹ̀ lásán wọn mọ̀ bẹ́ẹ̀ yẹn bá ní kò sí ti ń jẹ́ holocaust ní gbogbo òlú èbó lónìí crime ni ìgbé wọn pa àwọn yahoo dín gbà kí wọ́n wá pé irọ́ ni irọ́ sì lọ̀pọ̀lọpọ̀ ẹ̀ lóòótọ́ ní wọ́n ti ẹ̀ pa wọ́n lóòótọ́ wọ́n ní òótọ́ yìí tí wọ́n ń pé wọ́n pa yìí láwọn ayé Hitler lọ́pọ̀lọpọ̀ olóyìnbó lónìí òfin kíráìmù ni kọ́ ọ ti kó deny holocaust èyí ṣe firi débẹ̀ ń ẹbọ́rọ̀ lòun náà kó náà firi pé èmi firi pé bẹ́ẹ̀ wí yóò rí bẹ́ẹ̀ wọ́n lófin tí wọ́n ń pè ní antisemitism bẹ́ẹ̀ yẹn bá sọ nǹkan kan pa Israẹli lónìí òfin mú un káwa náà ràn wọn létí gbogbo eléyìí pé kí wọ́n gbé ńgbọ́ bá jọ̀rọ̀ tiwa ní freedom of eh, expression báwa kan bá lè gbọ́ láyé jìrì mọ́ nà fún àwọn kan ló tiwa náà tó rí bí àwọn ti yín o àwọn náà ní gbọ́ o pé kò síbi tí ò sí ẹni tí ò gbádùn bó ti wà lọ́dọ̀ tí bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni ọ̀dọ̀ tiwa náà bẹ́ẹ̀ náà bá lè mú àwọn sọ̀dọ̀ tí ó ti ṣe kágbára tiwa náà má kàá. ọmọlọ́run ní jẹ́ ó sì rú wa nípa báyìí àmọ́ ọ̀gbẹ́ kúkúrú ó ti wà nínú àníyàn mi tẹ́lẹ̀ láti sọ pé n ti ń lọ yìí ọgbọ̀dọ̀ ká mùsùlùmí ọ̀nà kan ní tẹ̀yàn fi fi nígbà nọ́nà táwọn náà sì mọ̀ yá ní ọ̀kan ti rí ńgbà kan ní denmark àbí nǹkan gan wọ́n ní fẹ́ play. díẹ̀ nípa ó fẹ́ sọ̀rọ̀ nípa rẹ̀ lálẹ́ ẹjọ́ kan àwọn kan sì gẹ́ ti nọ́mbà wọn mo wà ní Saudi gbà èmi gan fóònù producer BBC ní London ó sì láwọn ti drop ẹ̀ pé mo ti fóònù yá ìmọ̀ yẹn náà ti fóònù pé BBC ò sí fún tí ó bá ta tí ó bá dàgbà ewu thank you thank you thank you èyí tó yá wọn nù àmọ́ mi má ti rí i pé ẹ dákẹ́ ẹ wí nǹkan kan wọ́n rò pé bí òsì lè jù àwọn lójú bí wọn bá bọ́ ànábì tàwọn ọ̀hún. bẹ́ẹ̀ ni ó rí lára sí náà ọlọ́run wá jó yé wọn ní pé muhammed rí o wàláì muhammed bẹ́ẹ̀ lọ́dọ̀ tiwa sọ́dọ̀dọ̀ ọtí gbọ́dọ̀ rí bẹ́ẹ̀ anabi rahmatan ara ìtìrù nǹkan báyọ̀ wà á kọ́ wa lẹ́kọ̀ọ́ ara ń táwọn afa sọnù tẹ béèrè ara ń tí wọn ń táwọn afa sọnù pé ọyọ kí lè yọ ọta wa náà jí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn òyìnbó yọ sallallahu alaihi wasallam àwa náà gbé wọn mọta níjà nẹ́bí sallallahu alaihi wasallam bẹ́ẹ̀ bá ẹni ó bá nílà káyì ẹ ti díẹ̀ fún nùtà nẹ́bù Muhammad sallallahu alaihi wasallam ẹ kàgbé tí ayé ànẹ́bí fún un bá nẹ́bi ti já láàánú tó lẹ́nìkan wà pé apààyàn ni àwọn náà máa já pé àà ní ẹni táwa rí tan rẹ̀ yìí tí wọ́n kọ́kọ́ jáde àbí ìta gbọ́ yìí òpùrọ́ ni ọ́ èyí ń bẹ lára tiwa náà àyè bẹ́lòmíì náà bá a ṣe wá sí ọ̀hún náà ìpolówó tarẹ̀ ní ọ̀pọ̀ kì í ṣe pọ́rọ̀ tọ́lọ́run àgbéta nẹ́bí sọ̀lọ́ sọ́lọ́ àwọn afáà pàkíyèsí gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti wí pé kínkínní yọ jẹ́ opportunity fún wa kí kó wọ́n máa sọ̀rọ̀ ń pa ribiribi tá nẹ́bí gbèsè ẹbí michael hart ní sóhun èyí ṣe mùsùlùmí èwo mùsùlùmí náà ṣe bọ́ọ̀ bá mọ̀ béèrè lọ́wọ́ àwọn ọmọ ilé ké pé ẹ̀dákun síra ẹ̀yìn ké síra ẹ fún mi láwọn pọ́ìntì méjì mẹ́ta kan kí n nà sí wọn ìwọ gbèbó àwọn sírò gbèbó ẹ wàá jọ rara yín lọ́wọ́ ẹ kàn rẹ́rìn ni gbogbo nǹkan yìí làwọn èèyàn kà fún ni kìí ṣe dandan pé ẹni tó fi gbogbo àsìkò rẹ̀ tí fi ń lọlé kéwù lè jùwé lọ ẹ̀tún á ọmọ ìwé ìbò ẹ ìwọ ni a ẹ mọ̀ wọ́ọ́rì malam gbogbo ẹ̀ sáà ti mọ̀ mọ̀ àwọn haúsá ti mọ̀ ṣe dáadáa tẹ́bá gbọ́ pé malam kìíní kan ṣe kìíní kan kí ìwé kan jáde lóko rẹ̀ kò ń kọ́kọ́ pé malam ẹ sọ gbogbo ẹ ẹ sọ gbogbo ẹ gbogbo ti ẹ fẹ́ sọ òun kí làwọn lọ léwé fún àwọn olùgbé ẹgbẹ́ kí làwọn lọ léwé fún káwọn gbé sí kábàáyé gbé sí ìwé èmi ẹ sábà rí bẹ́ẹ̀ lẹ́ yorùbá yorùbá tara ìmọ̀ ní ìfìlàsù máa kùn tí èjì ọ̀fẹ́ ṣẹlẹ̀ ńlẹ̀ yorùbá nǹkan kó kọ tiẹ̀ náà lọ́sàfẹ́ kí kọ́ hàn ọ̀wọ́ ládá ti ń bẹ̀ ń bẹ̀ kí àjọ pín yìí ni ẹ̀yin lẹ́ ní àìdíà ẹ̀mí lèmi gbé sí ayé ẹ̀jọ̀ pín ni tọ́ba ti yé báwọn a lè wa wá lọ́wọ́ àwọn àwọn àmọ́ ń bẹ lọ́dọ̀ àwọn àfa tí wọ́n sọ fún ẹ̀yin tẹ́ ẹ̀ ní ìmọ̀ kéwú ẹ̀yin ó sì ràn wọ́n lọ́wọ́ tẹ́rẹ́ pọ̀lọpọ̀ àdánwò tá a ní ni pé gbogbo ń tá a mọ̀ ń pa ànábìyàwó nìkan la mọ̀ o yàtọ̀ àwọn kan mọ̀ ń nú ni àwọn ọ̀mọ́ torí pé dètí wọn è mọ́ àlè àrí fi sọ fún wọn lọ́pọ̀lọpọ̀ challenge ni fún gbogbo ẹni ọba lọlé ìwé náà tọba fẹ́ fi ìwé rẹ̀ sin lọ́hùn tọba fẹ́ fi ìwé rẹ̀ ṣe kíni sin lọ́hùn opportunity ńlá ni eléyìí fún ọ bóyá jẹ́mi náà fún ọ ní example kan méjì inú téèyàn lè nà á yé nípa anábọ̀ muhammad sallallahu alayhi wa sallam anábọ̀ muhammad sallallahu alayhi wa sallam wọ́n ń para kùnrin kan ní At-Tufayl bin Amr Dawsi ara àrùn Dawsi ní ìran Abu Hurairah fún rẹ̀ lọ́wọ́ abá nàbí njọ́ kan kí a ó tó gẹ́ ọ̀tọ́ lọ́n làwọn èèyàn ń kéèyàn gé nǹkan sún yàn débẹ̀ ń gbọ́ lọ́wọ́ arojọ́ àwọn Dawsu àwọn èèyàn rẹ̀ ń bẹ́ẹ̀ nu Bukhari bẹ́ẹ̀ wọ́n ní Tufayl wá bá nàbí ó ní ya Rasulullah inna fad'u Allaha 'alayha àwọn èèyàn ń yé kò sí èèyàn lára wọn gbogbo bó ti ń pè wọ́n dé ilé gbogbo bá ti ṣàlàyé ọ̀rọ̀ fún wọn yìí náà wọ́n ṣàyàrí wọn ìwà abú wọn yìí náà wà nábì kò sí tó kù dákun sépèlé wọn ara wọn lòun náà pé ọ̀rọ̀ àwọn eléyìí ti gbèsè ń bẹ́ẹ̀ nu Buhari bẹ́ẹ̀ nínú tàn nábì tùfẹ́lù ọ̀kan náà àwọn dáwùsù náà lọ wá kọ̀m̀plẹ̀n fún un ó ní nítorí amákìlá nàbí wí sọlọlọ sọlọ àwọn tó gba hadithi wá ní báwọn ti gbọ́ tí tùfẹ́lù wí nínú ìwáyà àwọn kan náà ni fakila halakat dawson, halakat aha ó ti tán fáwọn dáwùsù lónìí àwọn sọ abẹ́ ti ń bẹ̀ ń bẹ̀ ń gbà náà yẹ ọ́ tán fún wọn lónìí ànábi ọ̀hún wọn wọn yé àti ọmọ ìyá wọn náà ló tún wá béèrè rẹ̀ yìí àhálàkà dáwòsùn tàwọn dáwòsùn tán lónìí ìdí wọn retí nù fàrọ́fà anabi sallallahu alaihi wasallam anabi náà bá tẹ́wọ́ pé èpè e, e, fẹ́ táwọn ń rò kí là anabi wí sallallahu alaihi wasallam allahumma hadi dawsan wa'ti bihim ànábì òwì jù bẹ́ẹ̀ ló ń bẹ́ẹ̀ nu Buhari bẹ́ẹ̀ ọlọ́run dàkún bá ń fọ̀nà mà àwọn dáwùsù yìí kò jẹ́ wọn ni wá ti bí ní bí wọ́n wá bá mi sallallahu alaihi wasallam hmm? ọmọ ìyá wọn ló ní ká ànábì ò ṣépè fún wọn nígbà wọn tẹ tó dójú yẹn mélòó lọ́mọ eléyìí nù wọn àwọn òyìnbó wọn máa ń ní ìǹsọ́ọ̀fù ńgbà míì ọ̀rọ̀ máa kó sí wọn létí bí wọn bá máa gbé kalẹ̀ fún wọn bí wọn bá ń gbọ́ gbóró àwọn eléyìí báwọn ìhànà kan bá ti ń wí nǹkan ní àwọn náà tètè máa wọ́n máa mọ̀ kódà wọ́n lè máa dìfẹ́ǹdì ànábì lẹ́yìn wa sallallahu alaihi wasallam ọ̀kan nù. àbí èwo ò tó sọ ńjọ́ tá ànábì lọ lẹ́kọ́ ifù nígbà tí táwọn ará mẹ́kà ànábì ò kéré mẹ́kà mẹ́bà ní wọn jọba mẹ́kà ní ẹjọ́ lè jọba wa ìdílé kùrẹ́sì nínú kùrẹ́sì bànú hashim àwọn ni wọ́n gbogbo ibẹ̀ ti jáde kéèyàn wá léyìn léyìn kó ń <laughs> kọ́dẹ̀ ń tẹ́sẹ̀ rò tó lẹ́gbẹ́ yìí bí ẹ bá fẹ́ lé kó lu yọyarí ká tó wá pé ẹni bẹ́ẹ̀ fi hàn wọ́n pé anẹ́bí ah, wọ́n ṣe báyìí fún onílé ọlọ́nà lànẹ́bí maka wọ́n lé yányá kò sì padà wọ́n mọ́kànà kò padà gbé mọ́kànà níjọ tọ́lọ̀ ń wá padà wá dá ànábì láre tọ́lọ̀ ní o borí àwọn ará maka ní àti lé lọ màdínà wọn náà ẹ máa kà wọ́n tún lọ gbógun bá ní màdínà náà sí èèyàn sá fún yín ẹ tó ń lọ kógun bá gbogbo àwọn tó wá dánrù eléyìí wo ìjọ tá ànábì padà dé mọ́ká ànábì wa ń bi wọ́n pé ماذا ترون أني صانع بكم كده إلى جاو بيزهون صلى الله عليه وسلم بأين نسي أي أي أي بأين تيه جا بعدون ni wọ́n ti dèyìn lọ́wọ́ dèyìn lẹ́sìn kí ni ọ̀dà yìí náà dájọ́ fúnra yín kí lọ́tọ́ sí yín máa ń wá wà gbé àtọ́ òní wo táwọn ní afúnkẹrí ọmọ ìyá dáadáa ní ọ bàbá rẹ ní ìyá dáadáa ní náà wí gbogbo ẹ̀ tán ẹgbẹ́ kí lànàbí wí ìdáàbò fa àǹtọ̀mọ̀ tọ̀là kan ẹ máa lọ lálàáfíà ẹ ẹ nífòyà kẹkẹ àwọn tó lé nù àwọn tó fẹ́ pa hmm? mélòó lè yọ nù tani jẹ́ muhammad sọlọ́lọ́ àánú ànẹ́bí débi ọ̀tà àánú ẹranko kátó má sọ tèèyàn àbíjọ́tà ànẹ́bí jáde tó lọ tọ́ ìfún ìgbà tí ilẹ̀ lè máa máka tí wọ́n ṣe gbogbo tí wọ́n ṣe yìí àwọn ará máka àwọn ará tọ́ ìfúnpá tó ń lẹ̀ lóko ẹgbà tó lọ́hùn ẹ̀ẹ̀gbà kọ̀tán wọ́n ní kọ̀tán o wọ́n wá ní wọ́n tó gba àwọn ọmọ kéékèèké ìlú ọyọ̀ lọ ta òkò ẹ̀dá sọ̀wọ́nù làákàyè wọ́n wá ń lé ànẹ́bí àti ìlàlí wá ń fi ara rẹ̀ gba òkò torí bilali nìkan anabi ọ̀mẹ́mi ìjà lọ kò kérò lọ ya ẹgbọ́ tọ lọ́run ah, bẹ́ẹ̀ bá sì gbọ́ ẹjọ́ wọn máa padà lọ lé wọn lò lé padà lọ rọrùn wọn wá lé anabi lóko títí fá òbí sùn wọn àmọ́ kéékèèké ni wọ́n tẹ́tà anabi ń dọ́nà sallallahu alaihi wasallam ìgbẹ́nu hadithi bẹ́ẹ̀ ìgbẹ́nu síra bẹ́ẹ̀ anabi ní bóun ti wá fẹ́ padà wọ ìlú maka òun wá rí ẹ̀sọ́ òjò kan tó sú òun wá ń gbọ́ òun màláìka jibril aleyhi salam jìbìrì ló wá ń sọ fún un pé ìwà nàbì gbogbo ń tọ́ tẹ̀lẹ̀ lọ́lọ́run torí o òun nìkan kó òun wá wá lónìí máyì malakul jibal malaika ti ń kọ̀ǹtò gbogbo òkè ń bẹ pẹ̀lú wọn torí náà gbọ́n tí ó wù gbọ́ tẹ́tọ́ lọ́run rà malaika òkè wa ní ọlọ́lọ́run wà nàbì o ìṣe ìtàkọ́ bá wù ọ bẹ́ẹ̀ an ó tùgbẹ́ pa àlẹ́ ni mo lè àṣà bẹ́yìí àwọn òkè ńláńlá tó wà láàrin maka àti pọ́ìtù ní jẹ́ bẹ́ẹ̀ ọlọ́run ní bọ́ bá kọ̀máǹdì mi kí n pa òkè yìí méjèèjì lé máa wọn nígbà tí èèyàn sandiwíìtì ẹyin kọ́kọ́ pa ó wí bẹ́ẹ̀ bá anabi ìjọ náà kí ni anabi wí sọlọ sọlọ ẹ lọ ká tán anabi ní inni la arju Allah an yukhrija min aslabihim man yuwahidu Allah la yushriku bihi shay'a ah má ṣe bẹ́ẹ̀ tó ń báwọn ti rí yìí ń rò báwọn ọmọ wọn rí bẹ́ẹ̀ mọ̀ ń retí kọ́lọ́hún mú jáde nínú wọn àwọn tí ó ṣe tọ́lọ́hún ọlọ́run á ṣe bẹ́ẹ̀ àbí ò ṣe bẹ́ẹ̀ sẹ́yìn lẹ́nìkan máa wí ikú yìí sí gbogbo eléyìí àmọ́ àwa náà ewu jáde ọ̀pọ̀lọpọ̀ àìrègbéyàn bóyá bá sọ̀tàn ànábì náà àwọn kan ọ̀rọ̀ kan tí ò nítumọ̀ kan kátà dẹ́rùbà àwọn èèyàn àwọn àtàn gidi tó léyìí ẹ́ wọn là máa sànù àwọn táwọn rò pé àwọn tí ò léyàn àwọn ẹrú ẹrú tí ò lẹ́nìkan bá ti wí níjẹjọ pé ẹrú lásán wọn kàn rí ẹnìkan tó lóun fẹ́ rí ànábì yóò sì sọ gbogbo tinú yóò tún máa bá ànábì àjùbọ̀ ó ti lè rí báwọn ní wọn bá bọ́yá náà sọ abẹ́ ni wọ́n ẹ̀rú kan gbòòrò mẹ̀dínà dá láti ibi wákàtí kan ní lọ́ọ́dì dóòtì lánàbì dìrì nù sallallahu alaihi wasallam òun ní tán bàríra bàríra ẹ̀rú ni òun lọ́ọ̀rẹ́ ayò ìyàwó ànàbì sallallahu alaihi wasallam ìwọ́n lè gbà báwọn lónìí ọmọ ọ̀dọ̀ ní best friend ìyàwó rẹ̀ ọmọ ọ̀dọ̀ bì kan kì í sọ ọmọ ọ̀dọ̀ ti lé wọn o ọmọ àkàtúwọ̀n ránṣẹ́ ń bì kan òun lọ́ọ̀rẹ́ ayò ìyàwó ànàbì Muhammad sallallahu òun ní òtún gbẹ́ran wá ní oògùn aisha lànàbí ó ní fíìmù náà jẹ́ mẹ́ ẹ̀rú nígbà ọyá ànàbí náà lọ́padà tó bọ́kùn lọ́rùn rẹ̀ pé aisha sanwó rẹ̀ kọ́ dọmọlúàbí bàríra wá dọmọlúàbí tán tóbìnrin wá gbé òun àtọkọ rẹ̀ ẹ̀rú ni wọ́n tẹ́lẹ̀ òun lòun tó máa jẹ́ ìyàwó ẹ̀rú náà ti sàgbọ́mọ nìyẹn ọmọ èèyàn gbé gbàgbé ó ti yá gbàgbé pé bákan náà làwọn tẹ́lẹ̀ pé òun ò lè fẹ́ mọ́ o mo kì í fi ọkọ̀ bàríra àyà tó kọ ànábì rẹ̀ ló tún wá pé àìbá ń bá sọ̀rọ̀ ẹni tí ò sẹ́ súnmọ́ ni ẹrú ọmọ pé bá ń bẹ̀yàwó mi nínú rìwáyà kan wọ́n ní mogifu ń sunkún tẹ̀lé àwo rẹ̀ kí n gbogbo gbòòrò Madina ya mọ́fì òun lẹ̀ kí lànàbí wa ṣe ànàbí wa pè bàríà. ẹ̀wọ̀n tá ànábì ń wí ànábì ọ̀gbẹ́ ìwọ ẹrú báwa la sanwó rẹ̀ ń jẹ́ oníkí lọ́n bá jì ah, ah, ah, ànábì ọ̀nà ìdèjì bẹ́ẹ̀. kí lànábì ń wí ẹ̀kọ́ ni sọlọ lọ àròsọlọ ànábì ń pé yá darí à wọ́n gbà yíra ìnáwó zọ́ọ̀dù ọkọ rẹ̀ ní ibẹ̀ ti fẹ́ra yín pẹ́ ìnáwó ọmọ rẹ̀ àwọn ọ̀rọ̀ ànábì ń sọ ọbẹ̀ fún bàríra pé àgbà padà ẹ̀ máa fẹ́ra yín kò sí nǹkankan kódà nù ìsìlámù kò sí nǹkankan kí ni bàríra wí ẹrú tí wọ́n ṣẹ̀ṣẹ̀ sanwó rẹ̀ ọwọ́ akọjú sí ànábì sọ̀rọ̀ sọ́lá ọwọ́ àbọ́ọ̀lì láti sọ̀rọ̀ kò sí jẹ́rù jẹjẹ tẹ̀rù bà wọ́n ẹ̀ àfààfọ́ bá jẹ́ ànábì yẹn tẹ̀rù bà wọ́n bàríra ọ̀láyà wa sọ fún ànábì pé àtàmúrú ní èyí tó ń wí ìwà nẹ́bí asẹ́ni àbímọ́ràn kẹrù ọmọ bíi olówó rẹ̀ tó ànábì ọlọ́run àṣẹ lélẹ̀ ìyá àbí torí pé bàrí ọ̀rọ̀ ọ̀fẹ́ tẹ lọ́run bó ipá tẹ ni a òjíṣẹ́ ọlọ́run ní sọ̀rọ̀ àmọ́ ti mọ ànábì pé ẹni jẹ́ ọ̀gbọ́rù rẹ̀ jẹ́ ọ̀ndà sáǹdì rẹ̀ ni kí lànàbì wí ànábì nílà ìnáma ànàṣàbì ń tì pẹ̀ lásán yìí kàmí kún wọn ẹbí ẹnìkan tó kàn wá sí pẹ̀ nǹkan láṣẹ o tí kò tó àṣẹ pa ànábì ọlọ́run òun ló ṣe ìyàwó rẹ̀ lọ́sàn owó orí rẹ̀ ẹ́ ṣàgbẹ́yẹ kẹ́rù ọgbọ́bìnrin náà tó bá lóun ọ̀sán owó máa ń kọ́. ó ní ìnàmá àmẹ̀ṣà ń sì pẹ̀rẹ̀ ní o dákun wò ó ṣe ni ẹgbẹ́gẹ́ ni bàrírà wí láhàjà tàlẹ́ yìí. àwọn nídìí rẹ̀ mọ́ ó sì tán síbẹ̀ níbi ni mo ti kí ló kù huwa muhammadu sallallahu ẹni tí ń jà nábì mu ẹ díẹ̀ lélẹ́yìí tá a rárá sọ kínkínní nínú ìgbésí ayé ànágbà muhammed asọlá responsibility mi àti wọn náà ni ká jẹ káwọn tí ó mọ kí